الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé ìtì adá fún ọlọ́run ọba Allah. alhamdulillahi. a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà kò bí ma bẹ́ẹ̀ náà ni ẹnìkan ò bí bákan náà kò lẹ́bí kò lára kò sẹ́nìkan ilé ìtì alẹ́ fi ọlọ́run. wa ashhadu anna Ajẹ́rì púpù sọ́bà kan àfòun náà o. Ṣẹ̀wọ́n zàzà kìdí máa ń bèèrè bá kọ́ ọjà fárọ́dá. Bọ́tàrí náà ni ọba tí ó jẹ́ pé kò ní bẹ̀rẹ̀ bákan náà kò tó pin fún. Látọ́rọ alékún ọlá ọlọ́run fún ànábà Muhammad. Àbí ọlọ́run alékún yọnu rẹ̀ kò bọ́ ṣe eléyìn náà ni àwọn sọ̀háàbà àwọn edas tàbá ń dárúkọ edas nínú Islam àwọn eléyìn ni àbí ọlọ́run bá kó jọ àwọn náà ta kù láyé lónìí ọlọ́run já lè ju àwọn ẹni tàná o lára ń ta máa fi jọ wọ́n òun náà ni pé gbogbo ìgbà yóò ta bá ti gbọ́ pé lè yóò tọ́ lè yóò dá káwa náà lè máa pátì gbogbo àtàwà ti wá gbọ́ wípé eléyìí gangan ní tó tọ́ ètò dá káwa náà lè máa tara ṣàṣà láti máa ṣe gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe pè wá síbi ṣíṣe dáadáa nínú alukur'an sùnìsáàbìkù ilẹ̀ mọ̀kìfìrọ́tìmì rọ́bìkùn ẹtara ṣàṣàlọ́ síbi ìwà àforíjì ọlọ́run ọba yín ìdí ẹ pé ìwà àforíjì ọlọ́run ó ń júwe pé ẹrú mọ̀ pé òun òun ò pé òun níbi tó pọ̀ tó ń kù sí ìmọ̀ wa takú lórí pé ẹ̀yin lẹ́ mọ̀járe báwa ṣe ń ṣe náà la máa ṣe lọ eléyìí okùnfà ìyà ni fún ẹrú kọlọmájà jẹ̀yà o. akíra káàbọ̀ lónìí Ramadan wa máa ń ń tẹ̀síwájú rèé àbẹ̀ọ́lọ́run a mú rẹ̀ ìlàta kúrò nínú ẹ̀ báyìí a mú ìdá kan nínú mẹ́ta kúrò nínú rẹ̀ báyìí ní ètò túnmọ̀ sí pé ó kù ìdá méjì èyí tí a ti gbà yìí àbẹ̀ọ́lọ́run kó jọ kó gbà ní àbádà fún wa o ilé tó kùtà tún ṣiṣẹ́ gbà nínú rẹ̀ Ẹ̀sùn kíra wa káàbọ̀ sí orí ètò wa lónìí ìpè òdodo. Àbẹ̀ ọlọ́run bá kó jọ òdodo ilé tí à ń náǹfààní àti máa sọ yìí, àìní lè sọ mọ́ máa fi ṣàdánwò fọ́wà tá à ń sọ. Àìní fòdodo gbọmọ́ ọlọ́mọ fi ṣàdánwò fẹ́yìn náà. Lónìí, eléyìí tó fi jẹ́ pẹ́ẹ̀sìn eléyìí tí a gbọ́dọ̀ fọkànbalẹ̀ sí níwọ̀n ọmọ ìyá mi tó jẹ́ mùsùlùmí tó fi gbọ́dọ̀ máa sá káàkiri ìtòfi gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́lọ́run lórí ibi tó ti bára rẹ̀ àdáwò láyé kò sẹ́ni tọ́lọ́run bá kìí fi ń kàn eléyìí kìí àbí kò tó kò sínú ẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀. ìkúnlẹ̀ ṣe ìní ìzá àfárọ́kítà orin wàdán

tó bá pọ́ dá wọ́n ló ṣèkà fún ọlọ́run afẹ́ni tó dá jù ẹ lọ́rọ́. Lèkúlè ṣe yìí ni ìdáfà rọ́kítà hóòrin wà dán. Bẹ́ẹ̀ bá ń gbénu ilé kan tó bá lè kúrò ń bẹ̀ pé máa wá lọ. Ìwádìí wà fún ọlọ́run máa ń rì pé. ni ìdáfà rọ́kítà hóòrin wà dán. Wọ́n lè fi ilé tó dá ju ibi tó ti kúrò yẹn lọ́rọ́. kan àbí iṣẹ́ kan opportunity àti tún ṣiṣẹ́ ń bò mí tó bẹ́ tàbí tí yàn wà ó kúlẹ̀ rẹpẹtẹ. wọ́n lè sàlẹ̀ láyé fa ọkẹta mi ní ìwádìí. wọ́n tẹ́sìn ẹ̀sìn àláfíà ẹ̀sìn ìsìláàmù wà tó bá ti jábọ́ mọ́ èèyàn lọ́wọ́ téèyàn bá ti da ẹni tí ò mọ̀ pọ́kàn lọ́lọ́run mọ́ ó dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ tẹ́rẹ̀ èèyàn ti da ẹni tí ń kírun gbà kan tó ti wá fi ìrún pè kò sí ní tó lè fi replace eléyìí o èyí tó dáa jùlọ jùlọ èyí tí ò dáa tó lọ tún dì mú tọ́nàfẹ́lẹ̀ èyí tí ń fi kíra wa pa kó oríire pé èyí tà ń ṣe lọ́wọ́ yìí náà gangan ni ojú rẹ̀ gangan ni à ń tẹ̀ sí torí ẹ̀ lónìí a tún tẹ̀síwájú lórí àwọn tí Islam fi special sẹ́ alóyàtọ̀ gan alọ́gàá ni aláṣíwájú ni alọ́dọ̀ tó láyàtọ̀ ọ̀run ló ti wá alẹ́sìn ni kì í ṣẹ̀sìn àní Islam àní gbogbo ohun téèyàn fẹ́ ṣe láyé tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀mí ayé àti tọ̀run ọlọ́run ọba kó gbogbo ẹ̀ kalẹ̀ sínú ìsìláàmù fún wa kò sí abala kan láyé eléyìí tí ọlọ́run ọba wọ ṣàlàyé rẹ̀ fún àwọn mùsùlùmí nínú islam tó dẹ̀ lẹ́tí máa rí pé gbogbo ìgbà yóò tí nǹkan kan bá ṣẹlẹ̀ ẹgbẹ́ pa mùsùlùmí máa rí nǹkan sọ aṣáàráyà kùránì kà ń pa ni ẹ̀yin náà rí bẹ́ẹ̀ torí ẹ̀ fi máa ń ṣàlàyé fún wa yí pé ẹjẹ́ pàtàkì tọ́lọ̀ torí rẹ̀ dá sáyé lónìí ta tó fẹ́ gbéwé yẹ̀wò náà ni wípé àní ẹ̀sìn ọlọ́run ọba tí ń ṣẹ̀tù islam yìí nínú àǹfààní tó wà nínú rẹ̀ nínú àwọn àdáyanrí inú rẹ̀ òun náà ni pé ẹni tó bá jẹ́ ọlọ́rọ̀ nínú wa tọ́lọ́run bá ti fi lè kẹ́ tó ti jẹ́ olówó ó ti di ọ̀ràn ọyàn fún ẹ bùkátà àwọn tí ò ní ẹlòmíràn ni ẹ̀ẹ́ bàtà àwọn àfáà náà ń gbà lọ́wọ́ àwọn olówó olùjọ́mọ̀ títí wa ẹ̀tọ́ àwọn àfáà nìkan kọ́ owó tó wà lọ́wọ́ olówó yìí àwọn kìí ṣe táwọn ẹni tó bá lówó láàrin wa ó máa ríra rẹ̀ ní ìrí pé òun lòun ti wà lókè pátápátá rárá o òun lòun ti wà ní ẹni tí ọ̀ràn ti wà lọ́rùn rẹ̀ ọ̀ràn wà lọ́rùn olówó torí pé owó tọ́lọ́run Islam tiwa nìyẹn ìyẹn ló tọ́lọ̀wọ́ bá ní káàná bí gbẹ zaka. ní ní àmúwà lè mú sọ̀dá kọ́ta tó tọ́ ìrò ọmọ wa tó zákì bí ha. Tí ó ti pẹ́ báyìí ní ìsìn, ọlọ́wọ́ bá ní gbà lọ́wọ́ wọn, zaka lọ́wọ́ àwọn zaka gba

ناخذ الزكاة من العملياء ونصرفها إلى الفقراء àgbà zàká lọ́wọ́ ọlọ́rọ̀ lọ́wọ́ olówó àwa fún àwọn aláìní ilé ẹni lọ́wọ́ ẹni tó ní láti máa gbà fẹ́ni tí ò ní nínú ṣẹ̀rẹ́ Islam bọ́nà ṣe tó kalẹ̀ nìyẹn torí ẹ̀ ìmáàmù mọ́sálásí tí wọ́n náà ti ní owó lọ́wọ́ tó ti jẹ́ mílíọ̀nì àti bílíọ̀nì àti ti jẹ́ ìwọ́n náà lẹ́tọ́ àti yẹ zàká fáwọn ọjọ́ mọ́ tí ó bá rí kó wọ́n ní tú ẹ kìí ṣe pé kí wọ́n tún máa wá dagbádá

má jẹ́ kó yẹ́ pẹ́ nìkan tún máa máa gbà lọ́wọ́ ẹ̀mọ́ tí ẹ̀. wọ́n ní àbí Ayyub. ẹjá wa hadith ilẹ̀ látọ̀dọ̀ Abu Ayyub. anna rajulan qala linnabiyyi sallallahu alayhi wa sallam. arákùnrin kan jọ kan wá sọ fún Ànábì sallallahu wòye pé dábùdù wọn aláàtúnṣírí i ṣe ààrẹ wọn àlìjánà ìnira ọ̀rùn wọ́n rọ̀ dábùdù wọn àkọ́kọ́ ẹnu tí wà ṣe ni pé máa sin ọlọ́run ní láàtúnṣírí kú bí i ṣe ààrẹ má tún sin tọ́lọ̀wọ́n bá dá má dá ẹbọ pọ̀ mẹ́sì ohun láàtúnṣírí kú bí i ṣe ààrẹ ẹlẹ́ẹ̀lá àkọ́kọ́ bẹ̀ wọ́n tún kí ni mo sọ láàrẹ kírun. Bákan náà tó fi ṣẹlẹ̀ kẹta. Alábìnrin kò tún máa yọ zàká tọ́lọ̀ bá ti dẹ́ ẹlẹ́lá tó tó tó ṣẹ́kù lọ́wọ́ ẹ̀ mímọ̀ ṣe ẹkọ́ ò. Àtúntì zàká. Ẹni kòkó rẹ̀ yè, òun kọ́ ló mọ̀ ọlọ́ ọlọ́run pa lọ ní o. Àtúntì zàká. Ẹni ìjọba yìí ṣẹ́rí àdánwò wà láyé lónìí ta gbọ́dọ̀ máa yanjú rẹ̀ pẹ̀lú Islam láyé sí Islam kò sí yanjú sáwọn àdánwò àti ìṣòro tó wà láyé ìpèníjà tó kún ayé rẹpẹtẹ táwọn kan bu àwọn kan mọ́lẹ̀ tàn wọ́n jẹ gbà kan lọ́wọ́

Èrú e- bí ìgbà tí yàn gé kan dánù nínú ara. Ọ̀tọ̀ ìyébò, lọ́bùsọ ríṣẹ́ ní ìmìnà lèbò kò lè wá ń ṣe òhìn wà tàn ẹlòkébé tó nìyà. Jẹ́ kí ẹ̀mí ọlọ́rọ̀ kọ̀rọ̀ máa yé ṣá àmà ọ̀rọ̀ ìjọ̀gbìn. Ó ó máa ń jẹ́ kẹ́mi rẹ̀ clear ìlẹ̀ àzádé máa ṣe lára ọlọ́rọ̀. na àwùjọ wa lónìí ẹwà àwọn mẹ̀kúnnù tí ò ní lọ ẹwà bínú ṣe máa ń bí wọn sólówó bí kádánwò ṣẹlẹ̀ sólówó bí kí òòfù kan ṣẹlẹ̀ sí bí kan gbọ́ pé ti ní stroke kí ló fà á torí pé wọn gbádùn olówó ìgbà tí ìyá rẹ̀ kú nìkan ló wá bá owó jẹ wọ́n ní ṣe gbogbo tí ọkà àwọn èèyàn fowó ṣe wọ́n ní ṣe tí mẹ̀kúnnù benefit ibẹ̀ títí láíláí lai, wá tó ọkọ̀ jọ àmà wá kó pọ́pátì jọ tí mẹ̀kúnnù bá rí táwọn ọlọ́rọ̀ Olótútẹ̀ kan ló tún bá kí ajẹ́ kó ti máa ní lẹ́mìí kódà tó máa ṣàdúrà fún ní kọ̀rọ̀ kí bàbá ma kú o fàárẹ̀ ṣe wọ́n o torípé yorùbá náà ní olówó tá a bá jẹ nínú owó rẹ̀ o ní má kó sí kòtò má kó sí bá jẹ nínú owó rẹ̀ kò bá kó sí gànà kò bá lárí mọ́ gbogbo yóò kó mọ́ kò kàn wọ́n olórí ilé ìjọ káàkiri tó fún orúkọ ọjọ́ sí dákálẹ̀ àwa kó àwọn èèyàn jọ àwa gbà wọn lọ́wọ́ wọn ọ lè dá skúlẹ̀ àwa dálé ìrẹ́lẹ̀ àwọn ọmọ mẹ̀kúnnù tí wọ́n orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ tí wọ́n fi dá ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé yìí wọn ní tí ẹrú tó lè mọmọ wábẹ̀ torí pé owó tí wọ́n máa kọ́ lè ọ̀pọ̀ jí wọ́n náà ń zàlìbà kí ìrìn ìnàlẹ̀ hasadi náà hàwàlà bá ní ẹ̀rẹ́ pẹ̀bí máa yọkùn kó máa kó pọ́pátì jọ káwọn tó wá ń darí ẹ̀ máa wá rù Allah káàmà wá sọ́fà kó ma wá wáṣọ tó pọ́n tó pàtàkì. Wọ́n nínú lè fọwá èdè. Àbá ní pọ̀lọ́ nínú Islam. Tó pọ̀n hírú lè máa. Wọ́n lá ojú wa kúrò níbi kẹ́nìkan wa ma wá kó wa tó pọ̀ ẹrú. Islam wá lá ojú wọ́n wá ẹ̀sìntàǹgbẹ̀ náà sóṣọ́ ní ní ṣọ̀ríjà, nínú rẹ̀ náà ni pé tó bá yìrò lè máa tàbá ti ń jẹ́ káwọn ọlọ́rọ̀ mọ̀ pé tó bá yọ zàká nínú owó ẹ ìyọ́nà ọlọ́run bọ̀ sí lára owó yẹn àlùbáríkà ò sí nínú rẹ̀ o tó bá ti mọ̀ bẹ́ẹ̀ àti mọ̀ pọ́nrán ẹni kò ń yọ torí pé lára àǹfààní zaka ni pé ó máa ń fọ owó mọ́ ìrúlé mọ́ra ó máa ń fọ owó mọ́ ni. ọkọ ọ̀la nàbí yìí sallallahu alaihi wasallam. aláàbì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún wa. mọ́ni ata zaka ta máa lù yìí. alábìnrin gbogbo ẹ tó bá rẹ zaka ní dúkìá rẹ̀. faqad zahaba anhu sharruhu. alábìnrin aburú tí ọkọ̀ ṣẹlẹ̀ tó wà àti dúkìá àtàwọn ọmọ rẹ̀ ọlọ́run bá ti bá a yọ ẹgbọ́n bàbá alẹ́ yorùbá náà ni ọ̀nà ẹni tí zaka wúwo rẹ̀ tí ò yọ ọni tí zaka bá yọ ara rẹ̀ nínú owó ọni kò ní mọ́ níwọ̀n zaka mọ́ o torí àǹfààní rẹ̀ rí ọ̀rọ̀ tí ó bá yọ zaka nínú tó ní ọlọ́wà máa fi dáàbò bò àtòun àtàwọn ìyàwó àtàwọn ọmọ tóró òróòrò ló yọ nínú ẹran yẹn ẹjá sọ fáwọn èèyàn láyé ló ní ẹ̀yà fà èyí tẹ́ ọgbọ̀rọ̀ àwọn èèyàn náà máa tó wá kù wá máa sọ́fà máa lálàṣí àǹfààní rẹ̀ rẹ̀ ó pọ̀ wọ́n mínà lè fọ́ wá rídì nínú àǹfààní náà tàkọ́ ọmọ búlì ya? àfàtì ìgbé iná ààyè wà iye fún á jẹ́ ká lè súnmọ́ra wa kò ní jẹ́ kí distance ti pọ̀ jù láàrin wa ẹni tó lówó kan bá dé àdúgbò tó bá kọ́lé lẹ́sẹ̀kẹsẹ̀ ti ju fẹ́ǹsì sílé a tún kó wáyà sórí fẹ́ǹsì báyìí torí pọ́kàn tiẹ̀ náà balẹ̀ ìmí àti fàjá sílé torí pọ́ náà mọ̀ pé àwọn tó ń wọ̀n ládùúgbò kí ló fàájì security wa fi lẹ́tọ̀ ìlú yìí tá a fi dáàbò bọ̀ra wa tó lẹ́tọ̀ yìí torí pé àwọn èèyàn kan wà tó ti ń patara ní tíyà ń jẹ ṣùgbọ́n pàtó bá ti mọ̀ pé ló ah, ṣíọ̀ tóhùn ti ẹ̀ ní ẹni tó ní ti mọ̀ pé tòun náà wà lọ́wọ́ òun ṣùgbọ́n pàtí ò ti sí relé yẹn àwọn jìnà síra wọn wọra wa lókèrè ní ọmọ wà nínú ọjọ́ fún gbà mí àwọn ìlúmí afẹ́ lè fọ gíláàsì mọ́tò mẹ́ lára ó fẹ́ tọrọ ní olèlélé yẹn ó fẹ́ wá fún ọba àrà kọlé ni. Tàkọ́rù bùlí máa sọ àfà ti bẹ́ iná ilẹ̀ ọdún ní ìwẹ̀ ìfọ̀kọ́. Ẹ jẹ́ ká gbà lọ́wọ́ ẹni tó nífẹ́ ni tí ò ní èyí tí Islam gbé kalẹ̀ fún àgbà tí wà ní nínú Islam. Gbà lọ́wọ́ ẹni tó ní fẹ́ni tí ò ní. Èyí tí Islam gbé kalẹ̀ yìí, á jẹ́ kí àsúnmọ́ wà láàárín Mùsùlùmí. Wọ́n nílẹ̀ ìfọ̀wáyídì. Á kò ní jẹ́ pá máa wọra wọn lókèrè wọn nílè súnmọ́ra wọn kódà nǹkan máa ṣẹlẹ̀ sílé olówó ń gbà ní mẹ̀kúnnà àmà ògbà kò ní dé díẹ̀ kó jóná àtúkọ̀ mi ó wà lọ́wọ́ ẹ̀ lọ́hìlọ́lọ́lá ìgbà tí ó ṣàǹfààní wọ́n á rí pé nǹkan kan ṣẹlẹ̀ sọ́mọ rẹ̀ báyìí ọ̀n ní sàǹkan ọmọ yìí ṣẹ̀yẹ́ sí sílẹ̀ orúwó tó máa fi gbé lágbé travelers owó tí òfin tọ́jú wa ládùúgbé á fi Nínú àwọn àǹfààní ẹ̀ka fẹ̀yọ̀ kan kọ̀. Ọmọ ìlúfà wá ìdí yàná lulè ìrìn sáànù bí na sáwà balẹ̀ àrùn yìí. Nínú àwọn àǹfààní náà ni wípé yàná ló bí halẹ̀ ìsáànù. Á jẹ́ kí ẹ̀dá ènìyàn kó rí àwọn ẹ̀san tó pọ̀. Sáwà balẹ̀ àrùn máa. Bí ọba ní owó

gbọ́n àwọn haúsẹ̀ káàkiri àìmọye lébẹ̀ rẹpẹtẹ tí ó pàwọn bàbá tí wọ́n kọ àwọn ọlọ́lá tí wọ́n kọ wọn lè gbébẹ̀ àwọn ọmọ wọn náà ní ìdí àwọn náà ti ní ọmọ mi ò ti ẹ̀wù kò ti ẹ̀bójú rẹ̀ wá sórílẹ̀-èdè mọ́ kí lẹ̀ ń kópa àti jọ fún aṣiwèrè ń kọ́rọ̀ ọjọ́ mélòó lẹ́fẹ́ ló ń bẹ mélòó lẹ́fẹ́ ná ń bẹ Islam ò fẹ́ ilé ìkákọ̀ kópa àti jọ jẹ́kẹ́ lómi benefit látara ẹ̀ Islam mọ́nítọ̀ pé mẹ̀kúnnù bá má pọ̀ tó láàrin ìlú òṣì bá má pọ̀ tó láàrin ìlú ká náwọn tí wọ́n ní láàrin wa bá máa ń ná ni ká ní pé kì í ṣe páwọn tí wọ́n ní kì í ná gbogbo tó ń ṣe wá yìí olóhun fi ń ṣe wá lẹ́tọ̀rọ̀ àdíẹ̀ yìí àwọn àǹfààní tó wà níbi pé ká máa gbà lọ́wọ́ ẹni tó ní tẹni tí ò ní tọ́lọ́ ní ìdí pàṣẹ fún ànábì gbogbo gbà á bẹ́ẹ̀ lọ́wọ́ wọn arábìnrin ọlọ́run ká ànábì gbà ni ò gbọ́dọ̀ وصل عليهم إِنَّ صَلَاتَكَ سكن لهم صل عليهم سؤال الآية لكي أدعو الله لهم شادوا أبوا كما وافعل سؤال الناس الإسلام تسوى نعم لا ترى باي نعم فوائدي ومن الفوائد نعم فنسوى لنو ينال الإنسان بها جنة الخلد هذا كيرو لا فنات الديوم الجنة لا ترى يبي òǹgbà rẹ̀ ó tún yọ zaka nígbàtà ní ìpapòdà sallallahu alaihi wasallam àwọn èèyàn kan náà nínú àwọn ọlọ́rọ̀ nínú àwọn sàhábà lọ́bà ní ṣìbá anábìlẹ̀ ọlọ́run ní kó gba zaka wa anábìlẹ̀ ti kú ìwọ sallallahu alaihi wasallam ìwọ zaka o lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run bá ti ni pé tẹ́ bá dọ́wọ́rẹ́ rẹ̀ pẹ́rẹ́ tẹ́ bá ṣíyàtọ̀ láàárín zaka ah ma gbẹgbẹrẹ kíkaná pẹ̀lú ilé jẹ́ lára àwọn àǹfààní ńláńlá. Àhásílì ìlànà Ẹgbọ́n tàà fún wa yìí. Yàtà wà bí ní kò ló bá ọmọ. Ìjọba ní fọ́kànbalẹ̀ àdúgbò tó wà ní rẹ̀ òjò, àwọn èèyàn ń ranjú mẹ́ gbogbo. Àhásílì ìlànà sí. Wọ́n bẹ̀rẹ̀ sí ṣe dára sára àwọn àfáà tún Wọ́n rí pé wọ́n náànú ẹlẹ́mìí wọ pàápàá, kódà iṣẹ́ tó rán wọn máa jẹ́ fún. Ìyàfẹ́ ó dédé kò lóòrùn náà mọ́. Tó bá sílé bá rí pé ejò ti rè lórí fẹ́ǹsì ẹ, ó ti fẹ́ bọ́ sínú ilé tàyí. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á lé

fún ẹlòmíì kì í ṣe fún wọ́n ń ṣe ẹrúgbọ̀ yìí fún wọn rárá wọ́n rí pé ah, ẹni ìwúlò fún wa àfikà náà wúlò fún bó ṣe wà láyé nìyẹn mú tó sì dáàmú wájú yóò fún wa láyé nìyẹn ṣùgbọ́n lónìí àwọn èèyàn ti sórí rẹ̀ kodò àwọn òdẹ̀ kodò dákẹ́ níparí fún tòní ta tó ń tẹ̀síwájú lọ́la lára àwọn tí ìsìláàmù fi yàtọ̀ nínú gbogbo tá ń ṣe láyé tá a fi mọ̀ pé sí ìyà ànátọ̀ àtọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba ló ti wá fẹ́ nínú irú nǹkan bẹ́ẹ̀ náà ni wípé ọlọ́wọ̀n ọba tó ní wá òun ló ṣe gbogbo àwọn òfin tá à ń tẹ̀lé yìí ó nìkan òun náà dẹ̀rẹ̀ ni tá à ń jọ́sìn fún lẹ́yìn sísin ọlọ́run ohun tó tún kù lẹ́yìn rẹ̀ ni sísin tọ́lọ́run ọba dá. di eléyẹ̀ mú lónìí kó máa lọ ronú sí lẹ́yìn sísin ọlọ́run ọba èyí tá à ń sìn tá à ń forí kanlẹ̀ fún tá à ń torí rẹ̀ gbá rẹ̀ tó pa wá láti pé ká gbà á tó ní ká ṣe hajj tó ní ká ṣe gbogbo tá à ń ṣe yìí tẹ́yìn ọba ti ṣe é tí kì lọ́gbẹ́ ìyẹ̀wò ronú sí tí wọ́n bá ń sìn wá rí pé tọ́lọ̀n bá wá dálé ń sìn pọ́n tọ́lọ̀n sọ nínú al-Qur'an ya ayyuha an-nasu ubudu rabbakum ya ayyuha an-nasu ọlọ́run mo pè ìran ẹ̀yìn èèyàn lásòkè délẹ̀ ubudu rabbakum ya ayyuha an-nasu ọlọ́run Orígbòdò ọgbọ́kọ̀ ọmọ ọmọ ajẹ́sù fọ́lọ́wọ̀n ọba yìí. Ẹlẹ́rì ọ̀họ́lẹ̀ akọ́kọ́. Ṣé tí wọ́n ń sìn ẹ̀ ló dá ẹ̀? Ọlọ́run ni ọba tó dá ẹ̀. Ọlọ́run ọba tó dá ẹ̀ ní kó máa sìn. والذين من قبل والذين من قبلكم لعلكم تتقون ọba tó dá wọn tó ṣíwájú wa náà àwọn bàbá ńlá wa tí wọ́n ti lọ lọ́wọ́ ọba tó dá wọn ọba ẹnikẹ́ máa sìn ọ́n ṣé ò ní wọ́n ń sìn

Ayà mi tí ilé ìtọ́lọ̀ ń sọ fún anínà alùkùrá. Wọ́n tó fún sílá. Yọ́rọ̀ tó fún sílá. Wà mí ní àyà ti hí. Ìlà kálẹ̀ kan tó tó wa náà. Àmì ọlọ́run káàkiri pé òun ló láyé ló lọ. Àìlẹ́ ìlú wa náà. Òun ló ní ọ̀sán, òun ló lò. Wà mí ní àyà ti hí. Àmì ọlọ́run bá làrin lè yẹn. Àìlẹ́ ìlú wa náà. Ọlọ́run bá ní ní àwọn àmì wọn ní òru àtọ̀sán. Wà ṣàmùsùn wà ẹ̀kọ́ máa hù oòrùn àtòṣùpátá ló ní ọlọ́run ni. Láàájẹ́ sí jùdú ní ṣáúnsìn. Ọlọ́run wá ní ṣẹ́rí oòrùn yẹn. Òòrùn tó ti ń bẹ láyé kọ́lọ̀ tó dà náà bí wà á jẹ́ ìjúdú lè ṣàmù. Òòrùn tó ti ń bẹ láyé kọ́lọ̀ tó dà náà bí wà á jẹ́ ìjúdú lè ṣàmù. Òòrùn tó ti ń bẹ láyé kọ́lọ̀ tó dà náà bí wà á jẹ́ Ọlọ́run ọba tó dá gbogbo. Irun kò tún mi ìjáhù tààbùtù ọlọ́ ìyẹ̀lẹ̀ bá ń sì tí wọ́n náà dẹ̀ máa ń sọ tèmi náà dẹ̀ máa ń sọ tí wọ́n náà dẹ̀ máa ń sọ wípé ìtọ̀hún ìjáhù tààbùtù Ilé ìṣe jẹ́ ni àmì ọlọ́bàá kó jọ, ìta sọ́lẹ̀ ní kọmọ́ ṣe ní balẹ̀ jàbúrú fọ́wátásọ́, ìta ọlọ́bàá sọ́. أدواجنا لك ولا أنه ألهم سبحانك لا محمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب لك السلام عليكم ورحمة الله وبركاته